tí yẹn tó wọ́n ti bí skin light tó wọ́n ní tólúdú nìyẹn báàbù tàwọn bẹ́ẹ̀ kan láàárọ̀ ni kọ̀ọ̀rọ̀ imam buhari báàbù ma ìtànáza min shubihat báàbù in tí mú yẹn kọ́sì ma àti ma tó kuma kúmọ̀ حدثنا قبيصة حدثنا سفيان عن منصور عن طلحة عن أنس رضي الله عنه قال وصلنا أنس رضي الله عنه وصبايك مر النبي صلى الله عليه وسلم بكبرة مسقوطة النبي صلى الله عليه وسلم قال لك wárí bẹ́bìrù kan tó di bọ́ọ̀lẹ̀ gbáyìn tó gbé lẹ́rù ló bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ bẹ́bìrù yẹn sáà ti فقال لولا أن تكون صدقة لأكلتها النبي نتيجة لا كنت من يوجد يكون سارا ولا كده ولا شيء فأتري النبي صلى الله عليه ما أسبقت أن تعمل دي ليه حرام أن يكون وجه سعرها النبي قال لولا أن تكون صدقة كده يكون منبر في جيبي يكون يكون زبني سعرها لأكلتها بجي which means النبي صلى الله عليه وسلم tó bá rí nǹkan lẹ́lẹ́ ẹgbẹ́ nǹkan tó wá sí ìgbà ẹni ẹ̀jẹ̀ ó di wà ibẹ̀ ẹ̀ fi hàn ẹ́ kíndìn bá rí nǹkan tó simple bí owó tó simple bí fifty naira bí kékeré kan ìyẹn lè nà tó bá kọ̀ ló fi lọ ẹgbẹ́ nǹkan tó simple ni ó di wà bóyá níbi ìsopọ̀ òun fi lọ ní wọn ò bá jẹ́ ó di wà wallahu ta'ala alam naam wa alaikum salaam dala. òun kúrò àdúlé rẹ̀ òun kúrò àdúlé gbogbo àwọn ọmọ rẹ̀ náà ọ̀rọ̀ iná lọ ǹjọ́ fà náà nù gbẹ́gẹ́ ẹ̀ brazilian ní ọ̀rọ̀ ìjọba brazilian lẹ́bàá ìbájú múra yín aláàrán akọ ẹ̀bùn kéde láì wí. ọ̀dọ̀ ti wá bẹ́ẹ̀ ni gbígbé lọ́pọ̀ parí náà nìyẹn àwọn kẹ́ni wá gbá lọ́gbọ́gbọ́ láàrin ojú ọ̀nà gbígbé lọ́pọ̀ parí pé aláàrán akọ tó mọ̀ fún ẹ̀bùn ẹ̀tọ̀ fún sàárà adìyẹ ẹ̀tọ̀ fún ọmọ ọmọ èyí jọra wọn pẹ̀lú àníyàn àti ọ̀rọ̀ sábà tuntun náà ni ọmọ bù wọn ní kílíìn kò fi kílíìn sí sàárà fún bẹ́lẹ̀ bọ̀ náà jíjìn nǹkan máa gbà máa jẹ máa lò òsì àwọn ọmọdé ní àlámì sàárà kan yóò gbà lọ yóò fọlọ mi ní òun kọ́ ní ọ̀jẹ̀ wọn á gbé ní títí ọ̀rọ̀ yẹn obìnrin yìí rà yẹn ẹrú mọ́mọ́ wa sí ìdá Aisha radiyallahu anha wọ́n á fún sàárà ẹran wọ́n á pẹ́ràn ẹ̀yẹn wà fresh wọ́n á ah, ànábì lọ́yẹ̀ kọjá rẹ̀ díkùn lọ lè bùn ànábì lẹ́ra yìí àyíyẹ tó fi pa sàárà ní àbí ẹ̀kọ́ ni àmọ́ kí ló fẹ́ ṣe fún ànábì sẹ́lẹ̀ mẹ́ẹ̀ ọ̀fẹ́ bù àbòmí tó fẹ́ bí sẹ́lẹ̀ ó di wa nígbà tó wá délé tí wọ́n ń ṣe ó di kí wọ́n fẹ́ ṣe fún àwọn ẹrú náà nìí wọ́n á gbọ́n fún lójú kò sí ẹran bẹ́ẹ̀ ní ẹran tí mo gbé ìdílé kan wá ní ẹran bòrẹ́rà ní ẹwọ́n bò ní ó lọ abẹ́dọ̀ tí ìdẹ̀ yóò ní ọ̀rẹ́ ìṣẹ́ bá wọn ara alé ní àwọn ẹrú mi tí ó sọmọ wá ní àà tí ó lápò sí bòrẹ́ ìṣẹ́ abẹ́rẹ́ ara lé wọn ní ọwá bò yìí ni wá ní sàárà lè ń jẹ́ fún bòrẹ́rà ìbò ní jẹ́ fún àwa ó di àtó ó di yíwa مر النبي صلى الله عليه وسلم بتمر مسقوطة هل يبقى يلعب الدبيل كتبوله فقال وضعك أطبعك أطبعك لولا أن تكون سبحة لأكلتها في بالك دبيل وجه سعراني مريا جيه أصلا حمال دقهم بدبيل وقام بسلام سعران حسن وعلى فنو هذه يعني بالأكبر أوه وفقاحي إيواني كاعد sàárà ni gbogbo ọmọ ẹjọ́ ti fẹ́ ọ̀nà sínú lẹ́bínú yẹn láti mọ̀ níbi tá lọ́wọ́ ọ̀rọ̀ pé ìwọ̀n ní káwọn sàárà ni ó di wà náà عن حمام عن قال إمام البخاري باب ما لم يرى وسواس ونحوها في مشبهات باب ينجي ربيع كيف باب يرجوك هذه اللي بيجيك عليه كان وكرني àbí ìwà dídán lójú pípàì wọ̀sùwáfì ní ìròyìn máa àwọn mọ́rí àwọn ìyàlámù ìṣọ̀rọ̀ lọ́gbà ìjẹ́ mùsàlárà ìpípàì àbí ó di wà tí wọ́n ti pọ̀ sọ́wọ́sì àyè ẹ̀dà kí ló fà síwájú sí yìí báàbù mẹ́lẹ̀m yẹ́ra wọ̀sọ̀wọ́sì bọ̀nẹ́hùn ìhá ní ṣubihàt báàbù ẹni tí èrí kàkún àti ìjọ́júmọ́ èyèméjì wọ̀sọ̀wọ́sì bèèrò yìí títí tí bẹ́ẹ̀ nínú àwọn tó bá rójú علي 2056 حدثنا أبو نعيم حدثنا عيينة ابن عيينة عن الزهري عن عبارة بن تميم عن عمه قال سقي إلى رسول الله النبي صلى الله عليه وسلم في صلاة شيئا فيقطع صلاة ما في فرنسا لأنك عنك وعلق وزبط من صلى الله كما ركن جميع تسوعي حقا لك ما تسوع نيو كتبك جميع تسوعي ما ركن رينو ودي سيقف روني قال لا لم يكن يكثر حتى يسمع صوتا او يجد ريحا àti wá gbọ́ pé ìṣó yẹn dún àti wá gbóòrùn ìṣó yẹn ó di èyí tó lọ́bẹ̀ dára mi àmọ́ tó bá sójú wọn láti lọ pọ̀ só náà ò lè máa rí kí ohun àbí òórùn èyí tó tó bá ń ti níbi ìgbé ìyẹn sọ bí mo gbọ́ pé o sọ pé o ti gbọ́ òórùn ọmọ tó rẹ̀ lọ́lẹ̀ àwọn tí wọ́n bá máa pé káì ti tó kò ní ìkọ̀sẹ̀ máa rẹ rántí òórùn àbí ohun àbí ó ní yíwa wallahu ta'ala dam نعم قال àbí ìṣà أسع zuri الزهري لا وضوء إلا فيما وجدت ريحا أو سميت صوتا كيف أسأل الله àbí ibi kúkúrò láàyè ti máa àfi tó bá gbóòórùn àbí ọba gbóòórùn ọgbọ́ sáwọn nìyẹn pé àbí ọgbóòórùn àti 2057 حدثنا احمد ابن مكدام العجلي حدثنا محمد ابن عبد الرحمن الطفاوي حدثنا هشام ابن أروى عن عبده عن عائشة رضي الله عنها أن قوما قالوا هو ربما مواسيد عائشة رضي الله عنها أن قوما قوما قوما قالوا إيه؟ وما بلسنا يا رسول الله يجي با إن قوما يعصوننا باللهم لا ندري أذكروا اسم الله عليه أم لا أي ما قرابة àmà bọ́yá wọn kó kọlọ́n sórí ẹran ẹ̀ kó tó du ẹ̀kú tó pa àbí wọn sí wọn tó kọlọ́n sí láàrin jẹ́ lọ́rẹ́ bẹ́ẹ̀ fi kárọ̀ sọ̀rọ̀ sọ́mùlá àléyìí òkòlò ẹ̀yẹn fi bísíláàhí àti máa jẹ́ lọ ó di ẹyin ìtọ́rọ̀ ẹran ẹ̀gbá ti wọlé nù wọ́n kó wáyé ẹ̀mà wọ́n ti bísíláàhí wọ́n ti ẹ̀ ọláwù tààlà àmọ́ nínú nàìjíríà báyìí ó rújú tó àwọn ẹran wọ́n lè gbé nǹkan sí ètí ìdè aláàlì gan-an tí wọ́n gbé ẹlẹ́dẹ̀ ẹ̀fọ́ tó ti fi láàyè kọ̀ọ̀rán fi láàyè orí ẹlẹ́dẹ̀ kọ̀ọ̀rán kò fẹ́ dẹ̀ di aláàlì jẹ́ ó di wà àbí ajá olókọ̀ òfin ábí ọlọ́run kó sànù wà ọlọ́run lọ yọ mílíọ̀n kan àwọn lọ sí èmi ọ̀jẹ́ وعليكم السلام دلو نعم síra wọn completely eléyìí wọn ọ̀mà lánàdìrí àmà àmìlẹ̀ ti máa ń kẹ́ ẹran kristian wọ́kà dọ̀tí mo ní kí ọmọ fún wọn kí ọmọ ìjọba ìsìn láì láì láì ara o ẹ́ wọ́n lè kò sí pé wọ́n ti gbà ẹ́tì ìpínjẹ Christmas ẹ̀ àwọn bísí ìlà ẹ̀kọ́ ilé yìí ẹ̀ kò sí ọ̀pẹ́ lẹ́dẹ̀ ní mo sọ̀rọ̀ lẹ́dẹ̀ ní ìsìn ẹ̀ kò máa fi ọ̀rọ̀ Christmas ẹ̀ wí ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ pé oúnjẹ Christmas ní ẹlẹ́dẹ̀ àbí ẹ̀kọ́ ni ọlọ́dẹ̀ ló ń sún jẹ wọn lẹ́tọ̀ fún ọ ọlọ́dẹ̀ ló ń sún jẹ wọn lẹ́tọ̀ fún wa wọ́n ti mọ̀ pé ẹlẹ́dẹ̀ lọ́pàá nígbà gbọ́dọ̀ gba oúnjẹ ilé ìpẹ̀lú oúnjẹ christmas ni christmas rẹ̀ ní ẹ̀bọ ni àwọn ilé ìwọ̀n ọ̀ma o abẹ́lé ìwọ́ ti mà ìpẹ́ oúnjẹ kí ni christmas ni ó ti mọ̀ pé christian christmas rẹ̀ ní ẹ̀bọ ni wọn kò ní ìkọjá wa ọmọ ọdún tó ti lọ níta ọ̀ràn wọn mọ mọ dábọ̀ ẹ̀ wá nìyí pé tí wọn kọ lẹ́dẹ̀ẹ́ ní ìsìn ọmọ pé lẹ́dẹ̀ẹ́ wọn kà wọn ní bísí mi láì àárọ̀ ọ̀pọ̀ ọ̀sẹ̀ mọ̀ ọmọ pé lẹ́dẹ̀ẹ́ ní fine láì pé mo tún wá mú ṣúgbà àyàn kò fún wa pé ọ̀rọ̀ wa ti nàìjíríà ti wá rújú sí ẹ̀ẹ̀mẹ̀wẹ́ èèyàn kan wáyá jáde lọ́kọ̀ọ́lọ́kọ̀ ó di wa àmẹ́lẹ̀ yẹ ti mọ̀ pé oúnjẹ kí ni Christmas ìjọ ọmọ yẹn eléyìí tí ó ti fú yẹ ìjọ yẹ ti mà ó ti mà ẹlẹ́dẹ̀ mọ̀ pé ẹlẹ́dẹ̀ wọn pa bọ́lá ọlọ́run ti jẹ́ Christian lẹ́sẹ̀ fún wa bí ẹlẹ́dẹ̀ wa ni ọlọ́run ti jẹ́ Christian lẹ́sẹ̀ fún wa bíi Christmas wa ni lápòjú rẹ̀ ẹ̀yìn gbélé pẹ̀lú Christmas ní abẹ́ ọ̀rẹ́ ní àbí ìjọba ìtajà lọ́jà pẹ̀lú ìtajà lọ́jà ẹ̀ ọ̀rọ̀ ló ń bíbá wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ fún yín káfá ẹ̀rọ tí mo mú wá fún yín Bismillah kọjẹ́ bí kò bẹ̀rẹ̀ lọ́wọ́ pínṣẹ́ ti Bismillah kẹjọ kọ́ bẹ̀rẹ̀ ọkọ̀ nídìí kẹsí mùsùlùmí bá yín tàbí yóò àmá títẹ́ oúnjẹ wọn ni oúnjẹ ẹ̀kúnmọ́ wọn dẹ̀ ní halal ni àmọ́ oúnjẹ Christmas haram ni ọba àti bíi sílẹ̀ ọ̀gbẹ́kọ̀ ọba àti àfáwà mẹ́mù ní ló máa pa ó di kọ̀rán ó di yé yéwù àbíkò sí yẹyìn náà tòṣe lágbára náà yé báyìí ó náà lọ́sọ pé bẹ́ẹ̀ ni àbí sí àwọn onílà anamdi káàmà làmẹ́dìrì àdíjọ́ wà mẹ́ sọ pé àwọn àkóyà hadith ọlọ́run wa sọ́rọ̀ sẹ́rẹ̀ ọmọ tẹnumọ́ kí ní kàwé pé fíkìlì hadith nígbà tí dr gómìnà kọ́kọ́ dé ọlọ́run wa sí dáadáa fún ọwọ́ àwọn fẹ́ parí ìjà àwọn ìzálà gọ́ọ̀fù ni the best first focus ni pé òun withdraw àwọn leadership méjì òun jọ wọn òun jọ àwọn leadership méjì òun jọ wọn kò sí leader kẹ́ni àkà mọ́ leadership wà lọ́wọ́ táwọn fi yan ẹlòmíì àfẹ́kàn zaria ọwá ka sahih muslim inú sahih muslim àdíṣẹ́ lọ́bàá yìí pé ẹni tó bá dúpọ̀ àwọn jàmáà pẹ̀lú olórí wọn tó bá ní òun yọ lórí wọn láti kọ́ nínú wọn wà ní wàhálà láti kọ́ wọn wà ní wàhálà lórí bẹ́ẹ̀ pa ni láti fẹ́ tó wá pé wíkì fẹ́ sọ́wọ́n pa ọ̀tọ̀gbọ́n mi ń jọ ẹ̀yìn wọ́n yẹ́ di wàhálà báyìí wọ́n gbọ́ sí máa yẹn nínú ìlú gbẹ̀gbọ́ sí ọwá ní ọwá di wàhálà gan àwọn èèyàn wà lórí attack nínú ọmọ ilé kẹrìn ti yarí fún lárí àyẹ̀ nínú ọmọ ilé kẹrìn náà wọ́n pè àbúkà ní àbúkà Zaria nínú àwọn ẹni tí mọ́nà àti kìtẹ́nì ó wà náà kó járí fún iṣẹ́ tí mọ́nà sì fi fọ́ ní Zaria ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wá di wàhálà àwọn fi àfẹ́ lé ìmáàmù yìí àmọ́lé kí wá tó méjì àwọn kan fẹ́ kó lé ìmáàmù yẹn kó ní kíní ọ̀rọ̀ ẹgbẹ́ di wàhálà kí wọ́n fọ̀rọ̀ ọ̀gùn wọ́n gbọ́ ọ̀rọ̀ wá síbi ìró àwọn lọ síbẹ̀ wọ́n gbé muslim lọ́wọ́ wọ́n sọ pé àdéhùn nǹkan lè nípò nǹkan sọ pé wọ́n lọ pa gbé nínú nǹkan lè wọ́n ní àfà nínú fún àmì ní àfà nítorí báyìí láàmú ni pé fíkú àdéhùn ti fún yín nígbà yìí wípé tẹ bá ráwọn jẹmọ́ tí ò sí wàhálà láàrin wọn bí ìmọ̀ bẹ́ẹ̀ bí ìrọ̀wà pé sí wàhálà ń bẹ láàrin ìdára kó sí wàhálà bí ìdára gbólóhùn tí ò sí wàhálà láàrin wọn tó fò kó wàhálà ìbọn ní wàhálà ń bẹ láàrin ìzára bí òsì wàhálà rẹ̀ ìzára hamsa gbàrún ní ah wannan sai zurfin tunani fa ibi kawai su faru yabo da kawai wuce wa afuwa mu ibi biyar su faru yanayi ne àwọn gbólóhùn kọ̀ọ̀kan hadith alayhi sallam àti kẹ́ ìyẹ́wò kẹrẹ wò túmọ̀ rẹ̀ tí hadith yẹn ó ní màmá wa sọ la nadiri la nadiri ẹ bá ni inna qauman ya'tuna na àwọn kan umma bo billahami kuma bi na fa la nadri ama kudi amma adraka ali bi ama amma ki kisa ama ki kisa da ba ma fi christmas ni sabra bi shi mamma zaro ama ama ki kisa da ba ma fi christmas ni o dari finish ile la nadri ko ba ma ti àwọn bi ko ko lon si ni àbámọ̀ pé ẹran tó ti wọ̀ níbi ejò ẹlẹ́dẹ̀ ní abájẹ́ ó ti yé wa abójú lọ nìyẹn àwọn onímọ̀ ọgbà àwọn ọgbà àwọn àti wọ̀n fẹ́ gbà wọ́n lọ́gbà mi ọgbà pé two plus three is four lọ́gbà mi ọgbà pé base ten two plus three is four àwọn kan bá kí ọlọ́dún wọn fún kọ̀rọ̀ àwọn tó pé ẹbọ ni wọn sọ pé àwọn rí inú ìwé àwọn bàbá wa jọ̀hún fún kọ̀rọ̀ sí national library fún kọ̀rọ̀ sí encyclopedia báyìí báyìí wọn lè yẹ̀wò wọn rí àwọn christian ẹgbẹ́ wọn àwọn kúmí yẹ̀ bí bàbá yẹn tó ń sọ wọn lọ́wọ́ ọgbà kọ̀ọ̀kan bàbá náà ni kí ló ń bọ́ níbi ìṣẹ́lẹ̀ àmójútó ọlọ́ọ̀bá ni wọn lọ ní gbogbo fún ẹ̀sìn náà ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka lẹ́sẹ̀ alẹ́ ni musa ìṣẹ̀ káwọn ọgbà kó mọ́ ẹ̀rí wa tó wọ́n fi gbà á fẹ́ rí wa pé ẹ̀bọ ni nígbà tí ẹ̀rí wa ni kó mọ́ ẹ̀rí wa á ní tó ti ní kíkì ìṣẹ̀bọ ni á tún bùrọ̀ hàn kùn mí kó tó sọ́wọ́ dé kéè ó di eyín káwọn ọgbẹ́ yìí gbà lẹ́yìn ìṣílẹ̀ ó di ọgbà náà nù ọgbà náà nù ọlọ́mọ tó àfọ̀rọ̀ yẹ wa lọ́fà ọ̀rọ̀ ìsìlám ọlọ́mọ bá sàn ìlú jẹ́ wọ́n bá àwọn ọba kò ìyàlẹ́kọ̀ọ̀sẹ̀ ó di ìyàlẹ́kọ̀ọ̀sẹ̀ ẹ̀yà pé àwọn èèyàn always méjìlá máa pín sí 2657 ọjọ́ pé 258 dàbí àtẹ̀hàn aláwọ̀ ni lọ́nà káwọn yàtúnà bìláhàmì ọ̀yẹ́mẹ́mẹ́ra fún wa la nadiri akẹ́kọ̀ọ́ ismullahi alayhi amla àmà bá wọn púpọ̀ lọ́wọ́ lórí kó tó ju àbí wọn púpọ̀ bá قال رسول الله أم الله عليه يقول بسم الله وقولوا أدجي ọdí èyí wọ́n ń bèèrè pé bá ní Christmas nígbà tí wọ́n pa mo ti pa pẹ̀lú kọlọ́ọ̀bà tí ilé ìṣe bí sípò láìkọ́ ìrìn àjẹmọ́ rárá o ilé yìí wọ́n fi àmìlẹ̀ ẹ̀tì mọ̀ ẹran Christmas ló di yé wa nítorí bẹ́ẹ̀ kààlà Imam Buhari باب قول الله تعالى وإذا رعوا تجارة أو لا وننسدوا إليها كماري أدري تعبيري موت قوف طلبه الاسوة 1058 بدنا طلق بن جمان جمان زمان حدثنا زائلة عن حسين عن سالم قال حدثني جابر رضي الله عنه قال بينما نحن نصلي مع النبي صلى الله عليه وسلم او عن عن صلى الله عليه وسلم ìtàkùn fi sham jẹ́ sham air ìjọba láti ilẹ̀ sham ọdún yẹn ìyẹn mú mọ̀dínà kò sí oúnjẹ ẹnìkan lè rọ́dà oúnjẹ láti ilẹ̀ sham wọ́n ń ṣe júmọ̀ lọ́wọ́ kí wọ́n gbà lọ́wọ́ ni àwọn ọjà máa ti wọlé wọ́n lu aago wọ́n lu aago báyìí pé ọjà ti wọlé wọ́n jẹ́ jáde àwọn ibi ní báwọn èèyàn wọ́n jẹ́ báwọn èèyàn ti túká lù wọ́n yẹ ti túká lọ ọwọ́ akọ àwọn méjìlá kéré wọ́n ní kí nìyẹn تعمل الذي تعمل طعاما أبن يرامي فسكتوا إلى بقية بطل وسبه حتى ما بقي مع رسول النبي صلى الله عليه وسلم إلا إذا عشر رجلا وعاتوا سكت بلجان جمع الضوامج لالو فنزل الله سبحانه وإذا رأوا تجارة أو لاوا انفدوا إليها فعلي يدعيلا أبيتا تتا أبي إلي ونسله وديوا إيه لما وصامي ذا ẹ̀ bá ti pé 12 ẹ̀rẹ̀kì yúmà ó ní wà àwọn onímọ̀dábà màlìkíà tí bá wà ní ìtò kan tí bá pé méjìlá ẹ̀rẹ̀kì yúmà lórí àwọn méjìlá ló kúkú láti tíra jẹun wọn ni ara ọ eléyìí kò mí ní kọ́ kẹ́kọ̀ọ́ méjìlá bá ti ní méjìlá ni ẹnì kan ojú kò kẹ́kọ̀ọ́ ojú kò ṣe ojú bá ẹ̀rẹ̀kì yúmà wọ́n lọ́gbọ̀n ẹ̀bá ń gbèrú yẹn ni ẹgbẹ́ ń tábù ní àwọn pé ìlú yẹn là ń gbé ìdè inú òfin jùmọ̀ ni pé ìlú yẹn gbẹ́gbẹ́ kí ni wọ́n gbé bẹ̀rẹ̀ ó di wà wọlá òtí ala nǹkan dúbà yà bí. ẹ ọgbẹ́ kan ọlọ́bìnrin tó lọ́ba ṣéwò aláàbò mí ni wọ́n ṣéwò ṣé ẹ̀bínú صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته Naam. Nígbà hmm. hmm. tó jà wọlé àwọn tó sọ́kù ìdílé ìdílé. Nígbà tó jẹ́ kó dọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ kálágbá tó bá sọ̀rọ̀ tó máa kó ọkùnrin àti obìnrin sí inú ìṣe kọkùnrin àti obìnrin sí inú ìṣe. Bẹ́ẹ̀ni, àkọ́kọ́ àti obìnrin náà ni. Bẹ́ẹ̀ ni bí ìṣẹ̀lẹ̀ àti ọkùnrin àti obìnrin ń dún máa kírun papọ̀. Kọ́lá yìí táwa ń ṣe ní ìsìtá máa tún àwọn obìnrin wà lẹ́yìn àwọn ọkùnrin tó sáfú ọmọ wẹ̀rẹ̀ wà lẹ́yìn wọn àwọn obìnrin wà lẹ́yìn àwọn ọmọ ẹ̀ ó díwà náà wọ́n alikun sọ́lẹ̀ àǹdìlá Thank you èyí ni wọ́n ti kí mo lọ sí ọ̀rọ̀ tí mo máa mú nínú ní ìlú ìlú ìyàrá àmọ́ ẹ̀bùn ìgbàgbọ́ báwo ni. ọkọ̀ ọkọ̀ ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ tó rádé mi bí òfin jẹ́ ìkọ́ sí ilé ìwọ̀fọ̀ ni àwọn ohun sí ilé ìwọ̀fọ̀ kò sì lè máa ìsìlámù ju àwọn sọ̀hábà lọ àwọn sọ̀hábà wọn jẹ sàárà àwọn wọn máa ìsìlámù lọ wọn ò sì lè má jù wọn lọ ó bí wa wọn sì ilé ìwọ̀fọ̀ ní ìsìlámù ìdìbò lọ sí ìkẹlẹ́wọ̀ àbíkẹ́lẹ́wọ̀ àti ilé ìwọ̀ òun tó bá ti ilé ìwọ̀ fún ara yẹn ló tún mẹ́wàá fún jù ó di yíwa wallahu ta'ala alam hmm. náà Àwọn wá kù lẹ́yìn ìrọ̀mù. Bájá lójú ìmọ̀ ẹ̀sùn lóòtọ́. Kọ́wọ́ mẹ́mọ̀ ti sùn tí wọ́n bàbá ṣùgbọ́n lè gbé fi hàn fi hàn bí ìmọ̀ mùsùlùmí gbọ́n pé ìmọ̀ mùsùlùmí tó oorun lọ gbọ́ wọ́n lè mi lò só lẹ́gbẹ̀ẹ́ kan tó mi àwọn abẹ àwọn gbọ́ kan tí wọ́n wá bu ìmọ̀ mùsùlùmí tí èyí máa ìyá àlùmọ̀ wá fún yẹn gbà mí ìyẹn kan kan. so àwọn náà ni àdóṣèlè wa ń bí ibi jẹ láti gbígbà yìí bàbá bùsùlọ̀ tí mo dìde jọ ní subahana lamiya mistake mo ṣe na mo ní bàbá kí n sábà mọ mistake wa ṣe mo ní adúlá mo ní mistake wa ṣe ó ní láti mistake ó rẹ̀ kú mo ṣe mistake ní subahana la hàlẹ́ ní ìlọ́gbọ́n ẹnìkan kò ṣe ẹnìkan tó fi ń gbé ẹjọ́ àlẹ́gbẹ̀ẹ́ ẹnìkan ẹnìkan kò ṣe subahana la gbọ́ ọ̀ṣun ọlọ́run ṣe subahana la ó fi gbọ́ subahana la ó di yẹ wa àti mo dé rí nìyẹn ọgbẹ́ ọba bẹ́ẹ̀ ni kò filẹ̀ ọgbẹ́ ìmọ̀ mi wá sọ àlẹ́ yìí àmì ò dẹ̀ bọ́lá kò yín nínú kìí والله tí a là nà. àwọn balẹ̀ agbègbè àwọn balẹ̀ àdílé rẹ̀ agbègbè òdílé yà ní ìsìlẹ̀ àti lẹ́wọ̀ torí ibi jáde ìjẹ̀dí wáyé gan ni pé Hassan ọmọ Ali ló fẹ́ mú jíbìlù jẹ lẹ́yìn láti káì ọmọ pé ìwọ ni káwọn di wà náà. ó yà á pé tí èèyàn bá ní fúlẹ̀mù ìdílé kan pé ní orúkọ ẹ̀kọ́ mọ́tò àwọn ẹ̀yìn ìṣòro mọ́tò àwọn ẹ̀yìn ìṣòro òbí ló ń kí ìsìlámù gbọ́dọ̀ ṣe fún ọtí òun. ẹ̀mẹ́ta naam wa alaikum salam naam ọ̀dà kò bá mú ẹ̀dúkẹ́ kí zuru ni kí èyí lọ́jọ́ rẹ̀ lọ́rùn jù ẹ̀dúkẹ́ zuru ẹ̀lẹ̀ kí kò máa kù lẹ́yìn náà méjì lẹ́kì lẹ́kì kò bí jẹ́ ìṣe kútùbà àmọ́ ẹ̀dúkẹ́ jùmọ̀ ẹ̀tù ẹ̀tù ṣe kútùbà ẹ̀ sì lè kí jùmọ̀ papọ̀ máa àṣà ó di yé wa ó di rí yìí. bọ́ọ̀lù wọn ti ń Gbọ́dọ̀ burú mẹ́ àmọ́ wọn lè kí lásán. Wọ́n lágbé ní wọn ti kàn ara lé wọn lè kí lásán. Ó di ìwà. Mistake ni. Mistake ni. Àdébí sẹ́lẹ̀ ń sọ pé àwọn bọ́ọ̀mù báàgì wọ́n bí lọ́n sọ àkùtà wọn mọ̀ yín alàkùn sọ̀rọ̀ àti wọ́n bí Abdullahi bin Abbas radiyallahu anhu kí ẹ bá ń kí lọ imam kí kí méjì kí ẹ bá dín àbá méjì kú bí zoro kí ti gbọ́nà ní alsunna an yẹ tí mo máa al'imam alsunna bí i sunna kí kó kí rẹ̀ pípọ̀lú imam kí kí kan ní sunna ọ̀rọ̀ imam kan sí ma Abu Hanifa ni ara o kò sí ma ya Abu Hanifa ni Malik ni kọ́kà ara o tó rán ọdọ̀ gbọ́dọ̀ àwọn sunna ìlà sọ́hàlà àdíkì fàwọn mọ̀lá àbí gbogbo wọn wílò ìlà sọ́hàlà kí wọ́n fi jẹun lẹ́wọ̀ àwọn ọmọ zàádù ló dábàá nínú kí yé wa wallahu ta'ala rẹ̀. ara o ọjọ́ bẹ́ẹ̀ kí wọ́n bá wọn kí wọn ó yà àdàníyàn zúrù lẹ́yìn ìmáàmù yẹn àníyàn zúrù ní kọ́ tààrà yìí ìmáàmù yẹn ọlọ́run bá sí méjì náà òkè òjò bá sí méjì

ara mistake ko to gba fún yoro ba o si nkan wala ya illa wa yasal fi lan atta ya'lama ukma allah fi na ọmọ àbúrò ní jẹ́ ń dùn ún àmọ́ ìyẹn lè jẹ́ christmas àti àti ṣẹ́fà ní ìlú bàá tó lọ́ọ́ gbé òkú gbé lọ́ọ́ gbé ó jẹ́ christmas ó yàtọ̀ fún jẹ́ kí lè mú yẹn wá lásìkò sí ọ̀rọ̀ christmas wá lásìkò sí. ní wọ́n ṣe ní ṣe wé mi ní ṣe wé mi ni pé ìjọ òní sọ́ọ̀lì àbí olóṣùwà kí wọ́n bẹ́ẹ̀ béèrè ni èmi pẹ̀lú àwọn kan nínú omi wa jọ ń fa ọ̀rọ̀ báyìí ọ̀rẹ́ àbẹ́rẹ́ mi kan débẹ̀ kan lọ́kọ́ yẹ kankan ní ọ̀rẹ́ àwọn òsì kan àwọn òsì wọn ó ní àwọn kan lọ́gbọ́n لكل مكال مكان لكل مكال مكان لكل مكان مكال لكل مكال مكان لكل مكان مكال دبي ونيروتي دبورو اسلايتي او انو ماجي ما الفرو كما تيكو بيلون طب ده بيبقى مي فاين او دي ما بينو جو كبيرو وبينو جه بومبان ọ̀gá àwọn ìgbà ẹgbẹ́ wọn ta láti mú ọjà lọ́wọ́ ọ̀rẹ́ oyè kò bá lẹ́lẹ́ wọ́n ní yorùbá ní ilé ọgbọ́n ẹnu ni ìmọ̀jú ẹ̀ lọ́wọ́ oyè sọ àwọn ẹgbẹ́ àti fàmílù ẹbí ọ̀gbọ́n àwọn wọ́n pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin lè máa pàṣù tí lè dún bẹ́ẹ̀ ó wà bí lọ́mí níbi yẹn rí nu mùsùlùmí mùsùlùmí wà lẹ́mú káfọ́ wọn ọlọ́run ẹ̀ sí ọmọ tó béèrè béèrè yìí ọmọ rẹ̀ obìnrin àfáàní wọn á bí fún ọmọ obìnrin kàǹkà sí gbọ́n bẹ̀ ṣe sísè sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ jẹ́ náà ìlà bí kàkó sì máa tù láàmì àgbẹ̀kọ̀ fún un ní kánò anabi tìtìtì aláàkọ́ yóò ké fatiha ẹlẹ́ẹ̀kejì tó láti ibrahimiya ẹlẹ́ẹ̀kẹta yóò ṣe àdúrà fún òkúre ẹlẹ́ẹ̀kẹrin wọ́n yẹ kí kàlí lọ́wọ́ ìsẹ́lẹ̀ dá àmì ẹ̀mí mi ẹlẹ́ẹ̀kẹrin yóò kà dúró díẹ̀ yóò kà sàlámà sàkóso lẹ́yìn náà àwọn lọ sí àjì gbogbo àwọn ọlọ́ba fún ọ̀dà alámúlò àmàṣẹ náà fún wa àwọn ẹgbẹ́ lọ́wọ́ akpọ̀rọ̀ kìkìkì lọ́wọ́ akpọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ lọ́wọ́ kọ̀ sálámù àwọn yẹn díẹ̀ السلام عليكم ورحمة الله وقالين ودي سووا àwọn kan bẹ tí wọ́n tẹ́ pàdé ìrù rẹ̀ mẹ́jọ mẹ́ta kò rọ́jì mẹ́rìwá ọ̀tọ́dún ma dúkù náà ni ó mẹ́rìwá ó bí ẹbára bìkì láì ní rí ní ẹlẹ́yìn ọ̀pọ̀ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ